بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نتسواج أنه قطر الندى لجمال الدين عبد الله بن يوسف بن هشام الأنصاري رحمه الله a sì wà lórí àwọn márífà eléyìí ta pè ní mẹ́fà wọ́n ti sọ̀rọ̀ nípa alákọ̀ọ́kọ́ ta pè ní àjọmíọ̀ ronald ẹlẹ́ẹ̀kejì ni al'alam ẹlẹ́ẹ̀kẹta ni ismail ishara ẹlẹ́ẹ̀kẹrin ni alismail mausul واليوم إن شاء الله مع القسم الخامس كانوا لا واقلوا لني هنا المعرف قال المؤلف رحمه الله تعالى ثم ذو ثم ذو الأداة وهي ال عند الخليل وسيبويه wọ́n ni súnmọ́ zol adáàtì ẹlẹ́ẹ̀kẹ̀ẹ́lẹ́ẹ̀kàrún òun ni zol adáàtì sọ́nkù ni zol adáàtì wáhíyà al ikọ̀ tí wọ́n tún pè ní ẹ̀ alẹ́kẹ́ ni zol adáàtì àríkẹ́ pè ní al al-mu'arraf هنا عند الخليل وسيبويه كما تقول لك لغة عميجة جنيه يعني ألف واللام عند الخليل كلاهما للتعريف وبدي خلافا للأخص الأخص للام وحده هم فريق اللام ونحاح أوني àrífà wọ́n ní kí ló dé tí ankasu fi sọ bẹ́ẹ̀ ankasu ní ọ̀nìmọ̀ta tudirect circus tí ọba ti bọ́rọ̀ lọ ọ̀kẹ́ alìfọ́ lam alìfù yẹn máa jábọ́ ọ̀lẹ̀dálíkà ọ̀dẹ́ ọ̀lẹ̀láàkásù علام فقط للتعريف اه ايوه الاخفش قال ان اللام فقط للتعريف واما الخليل اي عدنا يبقى واما الخليل ويه يعتبران هل للتعريف يعتبروهما تعريفا méjèèjì ni wọ́n gbà kó jẹ́ تعريف tó ti rẹ̀ ṣùgbọ́n akpash ìjí táwọn fi sọ pé láàmù nìkan ni wọ́n ní torí pé tẹ́ bá ń bọ́rọ̀ lọ amza tó bá sílẹ̀ yẹn máa sọnù bàbá sọ pé bísmì láàyè ọ̀ ní sọ pé bísmì aláàyè rahman ọ̀ ní sọ pé bísmì aláàyè arrahman arrahim ìdí nìyẹn tí akásù fi sọ pé alifu yẹn ò sí nù ọ̀rọ̀ ohun tá a fi àrọ́fà gbólóhùn ó ti yé bẹ́ẹ̀. ونذو الأناس وهي أل عند الخليل والسيبويس دلام وحدها وحدها kìí ṣe láàmù nìkan òun ni márífà láti fi yapa sí ọ̀rọ̀ al-Ahfash àkókónù lè áàdì ó ti sọwárí alìfò láàmù yẹn àkókónù lè áàdì ní máa ń jẹ́ ti ohun tí a ti bá sáábà ẹ́ wọ́n ń pè ní mahudu zihiri àwọn tá a ti fi bálà káyè rẹ. Ìrọ̀ pé já àrọ́jò ló ọ̀sálàmà aláyà. Ni wọ́n sọ wípé súnmọ̀ jálá sàrọ́jò ló. Lẹ́ánà ni sábà kọ́ rọ́jùlá mi. Rọ́jùlù yẹn ò tuntun fún wa. لأننا قد سمعناه من قبل قبض يبان ممكن الأحد الأحد من المعهود الذهن معهود الذهن يوم تعطي في أقلة تعطي في باسابة تلك قد ها قال الله تبارك وتعالى الزجاجة الزجاجة جرى الله سبحانه وتعالى صنع الله نور السماوات والأرض مثل نوره كمشكات فيها مصباح للمصباح سبق أن ذكر المصباح قد سمعناه فلما أراد أن يرجع جل وعلا إلى ذلك المصباح الرفض لأن ذلك المصباح عهده ذهننا هكا يواتي بيكالي طيب، نبي نبي نقول اللي أهج المعهود ذهن أتكاتب الله نور السماوات والأرض مثل نوره كمشكات فيها مصباح almisbahu hamishkatin tàbí kótó kúkú kan kí hamisbah látùpá wà nù rẹ̀ ó ti mọ́ kí ní alaikumussalam wa rahmatullahi wa barakatuh àwọn kìnnì kan tó máa ń fi bọ́ọ̀bù sínú ẹ̀ báyìí ṣùfta wọ́n á mú bọ́ọ̀bù tó wá fi sínú ẹ̀ irú àwọn ilé ìga ẹrù ní torí ìhun tí kẹ́nẹ́gà ń bẹ̀ ń rẹ̀ kí rí ìwà ní biskat títà òun ní kótókótó kí ha mìsùbà átùpà kan wà nínú ẹ̀ àwọn asọ́pẹ́ alìmìsùbà àtùpà táàrùn sọ́pàá ní bẹ́nú ẹ̀yẹn ìyá ń bẹ̀ka kọ́dù sẹ̀mẹ́yìn ta and mr láfi pé ní ma'ahudu zihim ma'ahudu azihim àti pìlà káyé wa bá nǹkan yẹn sábà tuntun sí wa mọ́ bí irú èyí tọba dẹ́dà sọ wípé inna arsalna kẹrẹkẹ rasulan shahidan شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا وقد ذكر رسولا من قبل فعرفه kìí sọ jíṣẹ́ tuntun adẹ́kùn káyà ẹ̀bọ̀ tí wà gẹ́gẹ́ ẹ̀hẹ́ ẹ ti rí kàmọ́ àrùsánà ìlà fìràún rọ̀sùlánà síbẹ̀ gẹ́gẹ́ bá ti ráyìn lẹ́nsẹ̀ kan sí fìràún ẹ ti rẹ̀ àásọ̀ fìràún ẹ má ṣe bójúṣẹ́ mí ni òjíṣẹ́ tó ṣe pé kò jẹ́ àhídáhù àhódú zéhìn jíṣẹ́ tí aláàrẹ sí ìyẹn ni pèsò mí ìyàwó ni wá ṣe kí ni ìyàpá rẹ̀ tó nípa bẹ́ẹ̀ lil ahad ayà táwa ń bá lọ yẹn iha misbahun el misbah ìzùjájá ti ní ìzùjájá ó mẹ́ta ó tó tó yẹn kọ́kọ́sọ̀ àmìsíkàtì yẹn lè jẹ́ bí ẹ̀hún ta lè pè níbi wọ́n ti pè tọ́jú tàbí àwòrán ìfìtílà ẹ̀ sọ ìdí kékeré yẹn jọ irú àwọn irin tá a gbélẹ̀ bí irin yìí àwa ti fi mìsíbà sínú ẹ̀ àwa ni fíìsù jájà ó tún wà nógò zùjájà ìgò kan àzùjáàjá igbó yẹn o àánàhà káùkàbọ̀ndọ̀rí wọ́n á dàbí plánẹ̀tì tó mọ́lẹ̀ gbà ìràwọ̀ nílá ọlọ́gbẹ̀ ni káùkàb àdúnìyà káùkàb ìṣàmsù káùkàb alkọ́mọ̀ káùkàb àyíká àwọn amẹ́yọ̀ sùpẹ́yọ̀ kan tó ní mẹ́lẹ̀ yìí táwọn míì ló sùpá mẹ́rin míì ní mẹ́ta dáàdì rẹ̀ tó omi ní mẹ́ta omi lóòrùn méjì lóòrùn ẹyọ̀kan ta ní arabarí bí òrùn ni àtọ̀sùpá ẹyọ̀kan só ẹ́ ó rí ni tọ́fíkì wọ́n wá gbogbo àwọn kinní ọ̀yẹn tọ́fíkì ọmọ sẹ́yìn tó máa ń sọ kinní nípa wá wínà gbogbo àwọn Jupiter kí lórúkọ rẹ̀ henos àbíkíní kílé kan wọn mercury gbogbo ẹ lọ́wọ́ àálàm àwálìm àwálìm káwọn náà tẹ̀ láwọn ọ̀run tí wọ́n rẹ pẹ́ta àwálìm mọ́pẹ́ ní méjì wáyà ní òsíjú tẹ̀ ń lọ káwọn yẹn ti ń lè rìn sókè sí wọ́n ti rí káwọn padà rí nǹkan gbogbo ilé ayé ìbáyìí náà ní sẹ́kẹ̀wà lórí òfèrè fúlásí náà ní moses kínkín nìkan bẹ́ẹ̀ bá tún jìnà sókè sí ló máa kéré sí kádà tí èèyàn fi ní rí mọ́gàn àtà ọrùn tó tóbi láwọn ẹ̀ ẹni máa ń sì wá àwọn èèyàn gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n kìí ṣe ròyìn bí wa àwa lè rà nímọ̀ wọn náà ló ń dáhùn yẹn káàkiri wọ́n ti sẹ́ndì àwọn máṣíìn tó ti lọ síbẹ̀ jẹ́ jẹ́ ti àwọn ayé mi tó yàtọ̀ sáwọn eléyìí káwọn náà lóòrùn tán dẹ̀ lóṣù ẹja ọlọ́run náà ni ó lè má jọrú wa lè má jọrú wa ọ ó ní àzùjájátú ẹ̀nàhà kàbọ̀ndòrí dàbí planet tó mọ́lẹ̀ yóò kọjú mi ṣájárọ̀ tí ń mubaraka iná tó ń tàn yẹn à ń tẹ́ná sí láti bí igi kan ó jẹ́ igi alágbàríkà zaitona ti ìjọ ní zaitona ni gẹ́lẹ́kọ́ láṣàrtíyà ti wà láàrín níbù yọkọ̀ sí níbù ọ̀ yàkádù zaitu ha ikú tó wà nú ẹ̀gán yàkádù zaitu ha yóò dé òun gán fẹ́ lè tẹ̀mọ́lẹ̀ wàláwọ́lá mú kí n kàṣọ ti débẹ̀ báyìí nóòrò nàlà nóòrò ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ dáhàdì láhùlì nóòrì ìmọ̀nyẹ̀ṣá ẹni ọba wọ ọlọ́run yóò fi mọ̀mọ́lẹ̀ rẹ̀ ọ̀yàdùrìbù lọ́hùlì àmìkàl gbogbo ń káwíyàn ọlọ́run kẹfẹ́ rẹ̀ lélẹ̀ fáwọn èèyàn ọlọ́run bí kú lè ṣe ìnàlẹ́ alámọ̀tàn lọ́lọ́run almuhim bí ká ti lọ òun ni al kò lè jẹ́ lílẹ̀ ahad ìyá bá débi tẹ̀síri àmà àyẹ̀jú òyòkùn rẹ̀ al للعهد iná mo fi ń dára débi tẹ̀síri a máa yanjú rẹ̀ nítorí pé láyà ní ẹ̀nà fi hádà lọ́kọ̀ àwọn mílẹ̀ lánàá bí ni àwọn mílẹ̀ ní Islam ní sọ àwọn mílẹ̀ ní Kùránì ní ilé ní dínú tẹ̀síri látùnú lókè mẹ́rin láti ń kà lọ. ọ̀kan nù túmọ̀ sí عللته للأهد المعهود الذهن àpẹẹrẹ tí mo fún yín ti tó àpẹẹrẹ méjì ní sátò nóòrù yẹn àpẹẹrẹ yọ̀kan nínú sátò mọ́sàmìlì àti gẹ́ẹ̀tì àmá àwùsànà ìlàfẹ́ àwọn rasulẹ́n pàásọ ìràwọnù arọ́sùlà ọ̀gbẹ̀ alìyàn lil ahad wọ̀já alkọ̀ọ̀rí kọ́dídé alkọ́dí alẹ́dì àrọ́fà bọ́yá fámílì yìí nítorí fẹ́ mọ̀ kẹ́ máa jíjalẹ̀ ẹ̀tọ́ á ní lọ́yà nítorí àwọn ẹgbẹ́ ọ̀fẹ́ wùwà tó jù fún mi lọ́jọ́ kẹ́mi náà ní barista ìmára yìí ní barista rẹ̀ ní ọ ọmọ kí ó lòun tẹ̀ tún ní lè ké sí wọn pé kí wọ́n jẹ́ ẹ̀dìgẹ́tì ọ̀rọ̀ pé já alkọ́ọ̀bì fámílì yìí ti ní kọ́ọ̀dí máma yìí jíjà lẹ́yìn tó ti ń sìn àwọn adéka ní já alkọ́ọ̀bì tó tó ìbò ń bọ́ ọba òní nílé ọkẹ̀ láwọn onílé tẹ́yìn ọba òní nílé ẹgbẹ́ àwọn àjọba ọ̀hún ó pèyàn lọ́tún ọba jẹ́ nísì wọ́n da ogun ẹ̀kọ́ mọ́ra wọn yìí tó tó wá fẹ́yà wọn lọ́pàá làwọn wọ́n ti sọ ni wọ́n lọ́pàá tún làwọn yóò ní nǹkan kan tí wọ́n tó pọ̀ mọ́ra wọn ọ̀pọ̀ lẹ́bí wọ́n ní o ilẹ̀ ọba mọ́lẹ̀ yìí máa fi hàn ọlọ́pẹ̀ gbégi ọba ti sẹ́kọ́ wá ọ̀rọ̀ àwọn ọ̀rí tàwọn ń fà lọ́wọ́ àwọn olè lè james àbíran ọ̀yà àdìnárú wọ̀dìrìhàm ìgbọ́rọ̀ yẹn ó kó báwọn èèyàn n'eru, owó pọ́hùn wọ̀dìrìhàm àti owó sílífà owó gold ó ti pàwọn èèyàn rẹ̀ wọ̀dìrìhàm sílífà náà ti parun èèyàn wúrà ọkọ̀ gbarun báwọn yẹn ṣáká ọkọ̀ gbarun báwọn yẹn ẹlòmíì ìdólè ẹlòmíì ìdásáwó ẹlòmíì ìdálẹ́bọ̀ kárí kìnnà owó. ẹ̀rẹ́ ànẹ́ẹ̀sà wímẹ̀ yẹn diligence gbogbo orin yẹn ni ọ. kí ló máa tó gbogbo gbogbo orin yẹn? afẹ́ lè má rí yàtọ̀ lẹ́lò ẹlòmíì ẹlè láàfáà lẹ́nìkan ẹ bá fowó sọ lẹ́rìí bí àti kéèsà níbi owó ni àti gẹ́ẹ̀tì المال ó lè jẹ́ àfàmì nǹkan ni. Aha. Ọdún? Tó fi jẹ́ gbogbo rẹ̀. Ẹ á lè fọ́lá mú tọ́wà mẹ́rin. Nẹ́kírọ́tù kò fẹ́ dòlè ọmọ òmù ni ìyẹn dàbí eléyìí ìyẹn dàbí eléyìí ó sì ní ààyè tí wọ́n máa ń lò kọ̀ọ̀kan so torí nẹ́tíwọ́ọ̀kì tòfíìdò lè ọmọọmọ yẹn ohun tóun fẹ́ sọ fún ọ ni wípé ọ̀sẹ́ni tí ò lè jẹ́ yàtọ̀ sí pa sọ pé gbogbogbò tí mo bá ní wáládọ́ ńlá ẹni ọmọ ló lè yọjú kò sì túmọ̀ pé kí gbogbo ọmọ yọjú. mo bá ní orí ìdògbé ìtàn ọmọbìnrin kan náà mo ní ìtì ohun tó ṣẹlẹ̀ ń belé yẹn ni pé má àyíyáǹtù again bá jẹ́ obìnrin ọlọ́wọ́ kan lọ yọjú àbílẹ́sẹ̀ kan ó sọ wípé lápẹẹrẹ nísìnyí ó sọ pé wọ́n sá ní ìdìyàwó ni o káwá sọ fún pé arúgbó ń tẹ́lẹ̀ ìyàwó ni àwọn falcon ni wọ́n fi sọ pé wọ́n ń pè nẹ́kírà òun ni nǹkan tó bá lè jí ṣáàì common wọ́n fi pààrẹ sọ pé eléyìí là ń bá àbáyìí ọwọ́ àìlèlìjẹ́nsì gbogbo rẹ̀ nì ṣùgbọ́n ti nẹ́kìlá nì ẹnikẹ́ni lọ̀rọ̀ ní dáwílà ń sọ a sì lè máa ní ìdíje yẹn kan lọ ayé ọrọ́jọ́ lè ń ọkùnrin yóò torí ọjẹ́ àgbàpọ̀kùnrin yóò àti gẹ́ẹ̀dì báyìí òmóòmù tọ̀dọ̀ tí wọ́n òmóòmù ọ̀kẹ́ni tẹ́ àbáwí àṣírọ́ ah, ohun wọ́n bá ní wọ́n bá sọ̀rọ̀ wọn bẹ́mi sọ̀rọ̀ ó ní ọ́wùlè lè jíns àti kọ́kẹ́ tìrìn bí náà sàdínárú àṣírìhàmù ọ̀pọ̀pọ̀ bá gbogbo àwọn èèyàn gbogbo wọn ni ó dínárù wúrà wọ̀dírhámù àti ọ̀pọ̀pọ̀ ọdún ìgbà tó fi sọ bẹ́ẹ̀ ni pé yà ní lẹ́tẹ̀gẹ́lẹ́f àwọn tí wọ́n parẹ́ pẹ̀lú owó wọ́n ti kéré jù ìdálẹ́ka àmàmùnà ọdún ṣùgbọ́n àmì ìmú wa kò pé ká má wí ńlá lẹ́yìn rẹ̀ a lè wí ńgbà mi. àti dẹ́rọ ọba dẹ́dà tún ní ọjà àná mínàlùmá ìkọlẹ̀ṣẹ́ ìhàyì gbogbo ohun tí ń lòsẹ̀mí láyé yìí nínú omi láti gbé jáde mínàlùmá

Ah, ah, mọ̀ pé bí tọ́ lọ ni ẹ̀bà rẹ tó jẹ́ yóò tún domi òun náà wọ̀ náà jẹ́ ọ̀rẹ́ jẹ́ omi ni ẹ̀bà rẹ àti àdàlú tó tún jòkó kanú rẹ̀ mọ́ Ó nípa bẹ́ẹ̀. وجعلنا من الماء كل شيء حي إنه omi الماء intense gbogbo ọ̀rẹ́ omi gbogbo ohun yóò pátá pẹ̀lú omi ni gbogbo ohun tí lọ́sẹ̀ ní látàrọ omi oúnjẹ tàjẹ ẹ̀rẹ̀ tàjẹ gbogbo ẹ̀ àwọn gẹ́gẹ́ àkómi lẹ́nu ọ̀nà lọ́lọ́ yóò tara ìyàwó ẹ̀ lòun náà yọ tẹ̀ sí lọ padà dọ́mọ́ ọba tó dáyé náà omi rẹ̀ tó máa ṣe kí omi bẹ́ẹ̀ kó nù gbèsè ayé pé lọ́fíìdì ẹ̀múlẹ̀ pé ó lè máa mú mi tó ní jẹun àjẹ́ tó lọ́jọ́ ọ̀sẹ̀ sí lọ́kọ́ tó kú wọ́n máa mú mi lásán ò dẹ̀sí tẹ̀ ní jẹun ó sì máa lò tọ́sẹ̀ kan sí kó tó kú á tọ́sẹ̀ kan kó tó kú. ó bá sì ń ró mi mú bẹ̀ tí òró ń jẹ́jẹ́ ẹ̀ kó lò tọ́sẹ̀ kan kó tó kú dáadáa. Ah, kí ló wà ń gbà yẹn sí wàá pẹ́ díẹ̀. ọlọ́pàá yìí láìkì oúnjẹ ni wọ́n sáyẹ̀wò rẹ̀ yàní ibdami ni hazel yahoo àríkò ní sí ìkú kó tó di sátọ̀dẹ̀ ó lè sí ìkú tó fi di sátọ̀dẹ̀ <laughs> ẹ́ ah, rẹ̀jẹ̀ láìkì oúnjẹ ẹlòmí ọlọ́ọ̀dí oúnjẹ yẹn jẹ <laughs> ẹ́ lóòkẹ́ ọ̀tẹ̀ fi gbìyànwò rẹ̀ báwọn onímọ̀ sí sọ pé kíyàn bá mú fún ọ̀sẹ̀ kan ẹ̀kíyàn kú o lè tí kú tọ́sẹ̀ kan máa fi pé ó dẹ̀ sí ó máa ó wà láyé ó dẹ̀ tiẹ̀ wà láyé ní sátọ̀dẹ̀ ó bá tiẹ̀ kú ó yẹ kó fẹ́ tóbi sunday mọ́ra wọn pẹ̀lú. Ah! ọlọ́run àfọ̀mí ṣàánú wa gbogbo ń kó mi omi náà ni ṣe wọn ìgbà tó wọ́n yẹn lẹ́rẹ̀ fáyé súwa oòrùn mú rí ha subhanallah aláṣẹ òfin táwọn yọba fi tán tuntun kan gbogbo ẹ̀tún rẹ̀ júlẹ̀ náà ni ja'alna min al-ma'i kulla láti gbogbo ohun tí ń sẹ̀lẹ̀ náà mi. Àwọn olè ṣe dẹ̀rọ̀ kí. Afọ́ra nìyí bákan náà àwọn wí al ó fi lè kó sínú gbogbo àwọn nǹkan míì tó wà lábẹ́ nǹkan ni kò kó sínú bí rọ́ọ̀ bá dẹ́ta bọ́ pé wàkúlẹ́kọ̀ ìsánú dọ̀ífà ọlọ́run la dáyàn ní dọ̀ífà alẹ́ alẹ́ ní ọlọ́run nìkan lọ lágbára a máa wo ẹni tí ọ̀gbádùn báyìí gbogbo ogun alálòsìkò nígbàdùn yóò sì kú sójú wa ọlọ́run nìkan lágbára ìjọba bá kú rẹ̀ ẹ̀wà lè gbé ewé kan fún ọwà ńgbà rẹ̀ ọya ó sì fàtì àti kó sì jẹ́ ìròyìn rẹ̀ zẹ́ìdò lè rọ́jòlò ẹ̀mọ̀ sọ̀rọ̀ yẹn fún ìlànà nípa kẹ̀dẹ́rẹ́ àwọn àpáàtì wọn kọ fúra wọn kọ kí ni wọn àròjù àbí kìí ṣe ìmọ̀ sọ fún mi alìkọ̀ nìtọ̀ wọ́n tọ́yí gbogbo ẹ̀yìn tẹ́lẹ̀ wà ń sánẹ́rì gbogbo ìmọ̀ gbọ́dọ̀ máa rí ní alìkọ̀ ẹni tí ọba ti wá àríkùn sára wọ́n gbọ́dọ̀ máa ń sánẹ́rì ó di fún torí bóò lẹ́yìn yóò sì ti ṣẹ̀fẹ́ di dáyà náà ẹ̀fẹ́ fi kí ló ti fẹ́. àwọn ọlọ́fà ogun àwọn obìnrin tó máa ń gbẹ́sẹ̀ kí gbójú kí gbé gbogbo ẹ̀ kí gàǹgà wára ẹ̀wọ̀n ilé fìlà àwọn ọ̀fẹ́ ṣe súnmọ́ ní ọmọ bí wọ́n ti wá ní. ẹ wọ́n ní ìdíkárí ẹ̀mí wọn bí ìpátá ni wọ́n ṣe rí bí tọ́ọ̀gì bí àwọn ọmọ yahoo àwọn ọmọ tó máa ń tẹ fóònù tí ń tẹ ké àwọn tí ń tẹ ké ẹ máa wá bí tí láti máa rí ẹ̀mí yín díẹ̀ díẹ̀ ẹ máa má tẹ̀lé àṣẹ ọkọ̀ tí wọ́n máa fẹ́ dáṣẹ wọ́n máa má tẹ̀lé àṣẹ ẹ sì máa fíìlì ní parí ọdún kọ́mìtì bẹ́ẹ̀ ni. ẹ máa fíìlì. Ajẹ́ báwo wá lọ́pọ̀ àwọn ọ̀gbẹ́ àwọn ó ní a ó sì fàtìhì àbí kó ṣe fáwọn òròyìn rẹ̀ bí àpẹẹrẹ zaidu ní rọ́júlù zaidu ní rọ́júlù zaidu ah àrọ́júlù ọkùnrin ni ẹni ah mùjáládù mẹ́rin lórí ọ̀rọ̀ òrùjúlà ìdíje mùjáládù ọkọ̀ ọkọ̀ gẹ̀rin àbá ó ní ìdìbò bá dáa sọ pé wá tó fi kò wá ní ìjálò pé àrùn ìjálò ọwà mọ́nà alàmìsà kò sọ pé àgbùkú rọ́jún ẹnu kẹfíra ó sọ pé zẹ́ìdùn àrọ́jùlù ẹ lè rí kí wọ́n dákọ̀ ẹnìkẹ́ kí wọ́n sọ pé àyìn ṣàtúkọ́ ní àlùmọ́rì àtù kò ní ìtumọ̀ sí wájú wọ́n ni àrọ́jòlò àà ah! ọkùnrin ni orí ẹ̀ pé oníṣòro oníwà rẹ̀lẹ̀ onígbà fipamọ́ agbára ń bẹ Aya, àbá àgbẹ̀lá. Lọ́gọ́tí hìmùyà ríjà ẹ wá rí alìfìlàmù ni alìfìlàmù bá ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ mímù làwọn hìmùyà ríjà mímù làwọn máa fi ń kọ ẹ wo àlìbírò nísìn báwo làwọn ó ṣe wí ìgbé láàmù yẹn wọ́n sọ pé àbúdé lọ́gá àwọn akẹ́mìyà wọ́n sọ wípé láìsá láìsá minam bir am siyam ke musafar tim, ke <laughs> musafar Ìgbàgbọ́n ṣe dẹ̀wọ́n ni. Ah, ṣe dẹ̀ tí wọ́n lọ ní ni? lódà tí ń bẹ́nu Kùránì kó àfà báwọn sí ń sọ tí wọ́n ni ẹ̀ pé kùwọ́ ìsì gan ó ní báwọn sí ń pelájà jáde pọ̀rọ̀ sọ̀lá wọ́n pè ní sọ̀lọ́ tó lọ́ ìbí wọ́n lọ bẹ̀ ó kẹ kọ́tọ̀ lọ́lọ́ ó sì ọlọ́ọ̀ni Ẹyẹ já parí ẹ̀ká tilẹ̀ fún ẹ̀kẹ́ lọ́dọ̀ àfáà tó ní ẹ̀rọ. Ọ wá ní Wàlmọ́sọ́ nínú Márífà, èyí tá a bá lọ fi ti ọ̀kẹ́ nu gbogbo tó dákọ̀ yẹn. Ẹ má gbàgbé nu tó dákọ̀ wán. Àwa ní Gùlámí. A ti fi Gùlámù ti yá Márífà wán nìyẹn. Nínú nǹkan tá a dákọ̀ ọwọ́ ní kí ni alam wọ́n bá sọ pé gùlámù zaid sọkiri bẹ́ẹ̀ ó ti di máa rí fà bẹ́ẹ̀ kiri nínú gẹta dákọ àwọn ni ìṣàrò àbí wọ́n ní gùlámù àádá ẹrù eléyìí ó ti di bẹ́ẹ̀ ó ti di fà bẹ́ẹ̀ nínú gẹta dákọ wọ́n ni mọ̀ọ́sọ́lì ń sọ pé gùláàmù alẹ́bì já ànà ẹ̀rọ ẹni wádọ̀ wáyé ti rí bẹ́ẹ̀ sọ bákanáà inú kẹta tó dákọ sáàsẹ̀ wíńsì ọ̀hun ní kíní ọ̀mírù bá ti wídọ̀ mírù àfáà orí òun ní ẹ́ al ṣe kí n sọ wípé gùláàmù alẹ́kíní almudir tó bá ní àtìrí bẹ́ẹ̀ nípa bá fẹ́ lọ tá lọ fìkì kan nú gbogbo márààrún tá a kàálẹ̀ yẹn fọ́nká márífà lọ́nà tó di ẹ́ ń sì òkìkì márífà tẹ́ láti lọ fi ti gbogbo eléyìí àfi ti daniel eléyìí àfi ti alam eléyìí àfi ti ismail ishara eléyìí sọ. wàhúwà bí hásábì náà yìí dán fi ilé yìí o ó ní ìsìn pẹ̀lú ohun tó bá lọ fi tì. ilà ìmọ̀dọ́fà. ilà ìdọ̀mí wọ́n kàlẹ̀ alam. ó ní àyàfi tá a bá lọ fi ti dọ̀mí òrù lókun òun bá tàbí alam gòlámì àti gòlámù zaid òun bá tàbí alam. sọ báà ni ẹ rí ni ẹ níbi ìdí àjò àpòlàbà tẹ̀síwájú nínú. نسأل إن شاء الله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ما فضل